ọba ọlọ́pẹ́ ọba olóore ọba ẹ̀yìn ọba alámọ̀tán ọba tí máa ń dun ẹ̀dá nínú tí sì máa ń pa ẹ̀dá nínú jẹ́ ọba tí sì máa ń pa ẹ̀dá lẹ́rìn tí sì máa ń pa ẹ̀dá lẹ́kún ọba tó ṣe pé ní máa ń ṣe oore fún ẹ̀dá bákan náà ní sì máa ń sọ oore fún ẹ̀dá bákan náà ọwọ́ dúpẹ́ pọ́lọ́wọ́ tọ́lọ́ ọba àlejò ọlá tó ṣe pé ń pa àwa lẹ́rìn ọlọ́run náà máa pa àwa lẹ́kún adúpẹ́kọ́ lọ́wọ́ bá sọ pé ọlọ́run bá ń dùn wá nú ọlọ́run bá kọ́ má bà wá nú jẹ́ adúpẹ́kọ́ lọ́wọ́ bá pé ọlọ́run bá so oore fún wa ọlọ́run dákun má gbòòrè ní ọ̀nà wa o ìkẹ́ àti gẹ̀kẹ́ ọlọ́ọ̀bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ara ilé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi ṣe rẹ̀ fọ́ṣe tí tó fi jẹ ọjọ́ ẹ̀sẹ̀ akíra níkẹ́ ọlá ìkẹ́ ọlá ìkẹ́ tá máa ṣe ajọ́bí ọ̀kẹ́ àmọ̀lẹ́ ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọlọ́run bá jogún ọmọ fún wa ọmọ náà ó ti lo àwọn ọjọ́ èyí tó fi pé ẹ máa ń lò lórílẹ̀ èyí pẹ̀ ọjọ́ méjèèje lórílẹ̀ èyí pẹ̀ báyìí òun náà ló sì fà á nínú Islam tí Islam fi fẹ́ kó jẹ́ pé ká máa sọ orúkọ ọmọ ní ọjọ́ keje yàwó mọ̀ sàbẹ́ ìhì lọ́jọ́ keje rẹ̀ ìyẹn náà ni pé ọmọ yóò ti tọ́ ọjọ́ àkọ́kọ́ wọ ọjọ́ kejì wò ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà yóò ti tọ́ ọjọ́ méjèèjì wò nínú ọ̀sẹ̀ ló fi wá jẹ́ pé wa ó fi ṣàlàyé fún wa pé ọjọ́ kejì rẹ̀ ní ká máa ṣe àkẹ́yẹ́kọ́ òní ni yawmal ahad ọjọ́ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ó ti wà bá ṣe pé inú lábá náà ni ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ ọjọ́ iná ìwà ló wa ọlọ́run bá tó jogún ọmọ náà fún wa dákun má gbà lọ́wọ́ wa ó ti létí ní ìsìn nígbà tí yọba etí ní ọba máa wúlò fún dáadáa dákun má gbà lọ́wọ́ rẹ̀ o ojú ń bẹ lójú rẹ̀ dákun tó fojú náà ríran o bẹ́ẹ̀ náà lọ lápá lọ lẹ́sẹ̀ dákun tó wúlò fún o gbogbo oríṣiríṣi ara rẹ̀ dákun má jìtẹ̀ tí ó ní ara bó ti wùlẹ̀ ọmọ ọláláhìlá ni díẹ̀ nípa ọ̀rọ̀ látara ókọ tí wọ́n so ókọ ọmọ wa òun náà ló sì gbé wa lọ ọbẹ̀ nípa pé ká sọ díẹ̀ nípa àlùjẹ́nà àlùjẹ́nà bá ṣe pé èèyàn èdè láwọ́báwá ni yóò bá rẹ̀ ní ọgbà àjẹ́ra bá ṣe pé èèyàn èdè láwọ́bá ni àlùjẹ́nà àlùjẹ́nà àlùjẹ́nà ṣùgbọ́n yóò bá rẹ̀ ní ọgbà ṣùgbọ́n kọ́lùgbà yóò lè bá àyè a ń fi ìtẹ̀ra fún torí pé kó tó di ìdẹ̀ra a ní pé jẹ́nẹ́tù na'im nínú ọkọ̀ tàbí jẹ́nẹ́tù na'im ọgbà àdẹ̀ra ṣùgbọ́n látara pé kó lè bá àyè dáadáa ní máa ń jẹ́ ká pè ní ọgbà àdẹ̀ra ká má pè lọ́gbà lásán kọ́mọ́bà máa ń túnmọ̀ sí pé àbọ́gbà màálù kọ́lọ̀ bọ́ba lè kẹ́ra kó jẹ́ kémi àti yànjọ ọwọ́ bẹ̀. ilé kẹni tó ṣe pé wọn ọ̀sọ̀ọ̀sẹ̀ kọ́ o ó ti wà fún tó dá ọmọ ẹ̀dá dámà. bẹ́ẹ̀ sì ni inú àwọn nǹkan mẹ́jọ tó ṣe pé tí gbogbo ayé bá parẹ́ pátá àwọn sẹ́kùn làlùjẹ́ náà wà bẹ́ẹ̀ ni ìlú náà wà. àwọn méjèèjì inú àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ àwọn tí ń bẹ wọn ò sì ní sẹ́ láíláí wọ́n máa bẹ̀ kọ́ ọ́ títí láíláí ni wọ́n máa bẹ ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ nípa pé ó fi sọ láni pé kálùjẹ́ náà máa bẹ̀lọ títí láíláí bẹ́ẹ̀ náà ní náà máa bẹ̀lọ títí láíláí nínú àánú ọlọ́run gbogbo ẹni ó bí i ṣe wà lùjẹ́ náà kò ní jáde lẹ̀mọ̀ táwà jọpọ́lọ́wọ́ bọ́ wá padà bínú sí o ìwọ̀n ta rí ni pé àwọn ọ̀kẹ́ ń bẹ tí wọ́n padà sínú náà yẹn lẹ̀ ìgbẹ̀yìn wọ́n padà jẹ́ àlùjẹ́ náà kò sàdédé rí bẹ́ẹ̀ látara pé rahmatullahi subhanahu wa ta'ala wasi'at kulli shay ìkẹ́ ọlọ́run ọba fẹ́ ju gbogbo nǹkan lọ kálẹ̀ bá àwọn pẹ́kẹ́ ọlọ́run ọba fẹ́ ọlọ́run ọba ń sọ nípa àwọn tí ó wọná ọ̀dá akọ ókọ tó lágbára ókọ ọ̀kẹ́ náà ló tún sọ ó ní pé wọ̀kọ́ ṣe é tilẹ̀ tùwọ́ tó lè rahman àwọn tí ń bẹnu ni wọ́n máa tọba ọlọ́run ọba ọba tó jẹ́ arahman ọba aláàánú àwọn olùmọ́sàlá nípa pé ká lè bá mọ̀ bí àánú ọlọ́run bá ṣe gbòòrò tó ọlọ́run bó lo àwọn okọ tó le pé wọ́kọ́ ṣe ti àtiwájú lè jàbá tàbí wọ́kọ́ ṣe ti àtiwájú lè kọ́ ha tàbí wọ́kọ́ ṣe ti àtiwájú lè mọ́tàkàbíà ọba tó ṣe pé ìmá ń ṣe mọ́tómọ́tó tàbí ọba tó ṣe pé ọba tó káyà tàbí ọba olùgbéraga ọlọ́run ọba olùgbólóhùn yìí ìwọ̀n tọ́lọ̀ ọba sọ náà ṣe wọ̀kọ́ ṣe ẹ̀ṣẹ̀ yàtúwátú lẹ́rù rahman àwọn tí bẹ́nu ni ó máa ké sí ọba ọlọ́run ọba kan táǹpẹ̀ ní arahman ọba aláàánú àwọn olùmọ̀ ní pé àánú ọlọ́run ọba tún sẹ́kùn fáwọn ará ilé náà àwọn mìíràn bí àólá àwọn tó wá jẹ aláàjẹ náà ń kọ́ àánú náà bá gbòòrò lórí wọn lọ́fà tó fi jẹ́ pé anábìyà Muhammad sallallahu alaihi wasallam sọ pé táwọn ará aláàjẹ náà bá ti wá àlùjẹ náà tán

bákì ya tẹ̀rì kò wà ó kun ìyọ́nù ìmọ̀ ọlọ́run ọba ìyẹn ló fi jẹ́ pé sẹ́yìn ọwọ́ àlùjẹ́nà àpẹẹrẹ rẹ̀ ọlọ́run ọba ti dé óyé wa lórílẹ̀ ayé sẹ́yìn bá bá rẹ̀ nílé ńlá tó dáa ṣùgbọ́n bó ṣe bá rẹ̀ nílé ńlá náà ń tó ọlọ́run bó fi ìfọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí ọlọ́run bó jẹ́ sífọ̀kànbalẹ̀ ó wà lórí ẹ̀mí rẹ̀ àwọn táwọn bá ń débẹ̀ láwọn ọgbẹ́ ẹ̀fún ní ìbí ṣe dáa tó ọkọ̀rẹ́ mọ̀ rí ọgbẹ́ síbi tọ́jà wọ́n máa pọ̀ ṣúkú ìfẹ́ nítúmọ̀ sí mi ọkọ̀ owó náà ní ọkọ̀ ti rí èmi nìkan ní ń gbé gbogbo bí yìí àti ẹ̀wà rọkọ̀ òun mo yá ah, ọkọ̀ ìwọ̀ òun lè rí òun gbà mọ́ lọ tọ́lẹ̀tì bí mo ti tọ́lẹ̀tì tẹ́ mo kẹ̀rí kí náà ti ń bá mi fọ̀ dídí sí bá mi dání sí rí ah! wọ́n máa oore tó lòun ṣe fẹ́ yìí ọkọ̀ yìí bẹ́sù sí ọkọ̀ tí ní ti lójú ogun sọ́jà ní lápẹjúwe tàbí ọkọ̀ tí ní ti lọ òṣìṣẹ́ ìjọba ní ìfẹ́ ìbí náà ní máa ń dé lẹ́ẹ̀kan lóṣù sí ní ó tún tó sùn bọ̀ yọ́ máa wọnú ilé yẹn jákujàku ni kò ní nítumọ̀ sí èyí tó ń tọ́ wá fa àánú tọ́lọ́wọ́ bá sọ pé bá kí a rí ìgbéwà ní ó kù ìyọ́nú èmi ọlọ́run ìyọ́nú yẹn ní wọ́n á fà bẹ́ẹ̀ pé tí ẹ bá wà lálùjẹ́ náà gbogbo àwọn oore tí bẹ́ẹ̀ tó tọ́ yóò wá ní túmọ̀ sí yẹn torí pé náà àwọn ará lálùjánnà wọn àgbẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ní tọ̀ àwọn ará lálùjánnà nǹkan méjèèjì kódà wọn ò ní so kí ló fà àwọn ní pé ìgbẹ́ta ń yà yẹn ó ní wàhálà nù ọlọ́run jẹ́kẹ́ ní wàhálà

tí ọ̀bá tú tó wá déyàn níbí tí ọ̀wá bẹ̀rẹ̀ pọ̀ sí tó wá ọ̀rá jáde tí ó tí ó èyí máa jẹ́ kí ní yóò jáde bó ti ẹkọ́ jáde tó pọ̀ jáde bó ti ẹkọ́ jáde tó lè yóò tún ọ̀gá àti wàhálà bẹ́ndì kí èèyàn pọ̀ pàpà jùlọ tó bá tó wá jẹ́ sọ́yìn tó ṣe pé ọlọ́run bá tiẹ̀ wá fi àárẹ̀ náà kì í débi pé ìtọ́gbọ̀n nínú ni kò lè jáde látọjú ara rẹ̀ wọ́n sì ṣẹ̀ ń wáyè kẹbi sí tó ti jáde látara rẹ̀ yẹn yóò jẹ́ kéèyàn mọ̀ pé ha àtírò ti ṣòro ní fún ọba bẹ́ẹ̀ tọ́ ó jẹ́ ọ̀fà tó ń ṣe ọlọ́run bá ti ṣàlàyé pé alùjẹ́nà àwọn ará alùjẹ́nà láàyè tàbọ̀ wà tó wọn ò ní máa yàgbẹ́ wà láàyè tàbà wà lò wọn ò ní máa tọ̀ tó ń pè nira ń bẹ̀ ń bẹ̀ fún ọ. àwọn sábẹ́wà lè fi yára òsùn lọ́lọ́ oúnjẹ tí wọ́n bá jẹ fún wọn ti fẹ́. ànábìyà Muhammad sallallahu alaihi wa sallam pé tí wọ́n bá ti jẹun síkùn wọn bá ti le wọ́n ti fẹ́ jẹ́ mí wọ́n kẹ̀ gúnfẹ̀ wọ́n ra gúnfẹ̀ tí wọ́n bá ti gúnfẹ̀ ikùn yẹn lọ lọ padà wọ́n tún ti ní bùkátà tó yẹ ní oúnjẹ lálùjẹ náà kì í ṣe pé yẹn máa ń tẹ̀ lọ kíṣìn lọ wá pé mo fẹ́ dáná ní kíṣìn lálùjẹ náà o èyí tẹ́lẹ̀ mi máa ń wò pé kó wọn ti ẹ̀wọ̀ kíṣìn lálùjẹ náà ó lọ́rùn kò sí kíṣìn lálùjẹ náà wàhálà lọ́rọ̀ kíṣìn àwọn obìnrin lè mọ̀ pé wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah. pàápàá jùlọ tí wọ́n bá pàdánù èèlò kan nínú èèlò tí ẹkún lò ní kíchìn yẹn bóyá ti ṣe pé yẹ wọ́n lò sánẹ́ ni wọ́n wá rí wọn ò rí lásìkò bá ń lọ lékejì wọ́n ní òfin sánẹ́ ah! bá ń lọ lékẹta wọ́n ní ah! gbogbo ẹ̀rọ sí òjò jẹ́ ní lọ́wọ́ ọ̀dà kì í ṣe ẹ̀rẹ́ yẹn nẹ́kẹ̀ fọ̀ káti ẹbí ṣe kínní wọ́n tún ní òsì ìgbà ni wọ́n mọ̀ pé ó ṣòro tó tó báyìí tàbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ yẹn wá dání oúnjẹ tán kò sí yọ̀ tẹ́yìn ó fi tó jẹ yẹn èèyàn sì fẹ́ gbé fáwọn àlejò ìdààmú ọba yẹn pé á ah, tí yóò wá ní sí bí ó jẹ tágbó fáwọn àlejò ni ìdí nìyí tó fà tí òfin títí ṣe lálùjẹ náà bó wà láwọn ará jẹ náà ti máa wá jẹun ló ń sọ ọlọ́run bá jẹ́ oyé wa ní ohun tí wọ́n bá kẹ̀ ti rò ni wọ́n bá ti rò fáwọn fẹ́ jẹ lọ́lọ́run bó gbé wa fún wọn ni wọ́n bá ti rò fáwọn fẹ́ jẹ lọ́lọ́run bó gbé wa fún wọn tọ́ ṣe rò pé àwọn fẹ́ jẹ ẹyin màálù sẹ́yìn màálù ń bẹ láyé وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين فلو بس وينو وفيها إن بلال الجنة ما تشتهيه الأنفس يوتك باتي روني mo fẹ́ jẹyìn màálù wàláhí ọlọ́run bọ́bọ̀ gbé wá wọ̀tàlẹ́dùlẹ̀ ààyò tí wọ́n bá ń béèrè lọ́wọ́ yẹn lálùjẹ́ nílẹ̀ tọ́lọ́run ẹ̀dàkùn ilé wo láàmà sọ ohun tó ju wárí láyé láàmà sọ ìwò orí ìtàn gbọ́rí lọ ń sọ ilé tí ń bẹ lálùjẹ́ náà tayọ bẹ́ẹ̀ àfá ẹsẹ ilé ń blọ́ọ̀kù ilé ń gold gold àti lùlú àti lùlú iná wọn fi kọ́ kìí ṣe gbígbó yá àwọn tó jẹ́ àwọn obìnrin kìlà ayé ni wọ́n kọ̀ ọlọ́run bá ti kọ́ síbẹ̀ débi pé ilé tá ń wí èyí ó máa ríra rẹ̀ láti ta àti lọ́wọ́ ọnú bọ́ wà ń ta ọmọ aráwọn tí ń bẹ ń nú bọ́ wà ń nú ọmọ aráwọn tí ń bẹ ń ta bẹ́ẹ̀ lọ́lọ́run bó ṣe wá àwòrán àwọn tí wọ́n wà lù jẹ́nà lórí ibi tí ọ̀dọ́ dé ibi tí yẹn máa ń gbádùn pé mo fẹ́ jọ̀dọ̀ o tí mo gbádùn ara mi o èjọ five three years èjì náà ọlọ́run bá bọ́ wa ń sá sálátọ̀ lórílẹ̀ ló mú sánà yọ padà wáyé yìí ní kẹyìn ayé tí ó wà yìí ẹ̀ wa bá a sì nígbàgbọ́ sí àmọ́ ń ka ìjábà wúkọ̀ wà káàkiri ẹni wọn bá sọ pé wọ́n ní ń pa òun ní kékeré àlẹ́bí yín sá kò tí ì kú torí pé kó lè bá rọrùn kó lè bá jáse ní òfin ní bàbá nígbà wọn fẹ́ pa ọlọ́run bá mú kó lórílẹ̀ ṣùgbọ́n àwọn kan sọ pé wọ́n kẹrin má gbélé ìbò ọlọ́run bá ní pé wọ́n ń sọ bẹ́ẹ̀ láti ń ṣòbí àlà àdàrúmọ̀ lójú ni wọ́n sọ làbọ̀ àkẹ́ o wọ́n mọ́ kọtálò wọn ò sì fa wọ̀láàtín ṣùgbì àlàrọ̀ adàrúmọ́ wọn lójú ni ìtọ́jọ̀ náà bá dàrúmọ́ wọn lójú ni pé ọ̀tọ̀lẹ́ ni wọ́n mú wọ́n lè òpóhùn ni wọ́n mú ni ọlọ́run bá gbé àwòrán ìsàkójú ẹlòmí wọ́n mú tán wọ́n lọ kàn kíkẹ́ tí wọ́n kàn tẹ́ báyìí àwòrán yẹn padà wọ́n rí pé yé ọ̀tọ̀ láni àkẹ́ ẹ má jẹ àgbẹ̀ má o wọ́n sáré wu kó mbẹ́ wọ́n sáré wu ọ̀fà tó fi jẹ́ pé

ó ti níbi tí ó sọ̀kalẹ̀ sí oúnjẹ ọlọ́run bá ti fàyè tí ó sọ̀kalẹ̀ wá fún wa àsìkò tí ó sọ̀kalẹ̀ oúnjẹ ọlọ́run bá sọ kí ní ń bọ̀ wá ṣe oúnjẹ ọlọ́run bá sọ látara bẹ́ẹ̀ ànábì isa alayhi salatu wa salam àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti ànábì wa musa alayhi salatu wa salam àwọn ànábì mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ànábì wa nuhu alayhi salatu wa salam à ń pè wọ́n ní ulul azmi mina rosoli àwọn ànẹ́bì tó gbá nẹ́bì hànú àwọn ń ṣe ọlọ́run ọba twenty five tí ń bẹ náà lò kọ̀ọ̀hán tá a bá tó wá ń sọ pé àwọn ọ̀kẹ́ ń bẹ tó tún jẹ́ ẹ̀rí mà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni bẹ́ẹ̀ àwọn márààrún jàre ànẹ́bì wa nuh alayhi salatu wasalam ànẹ́bì wa ibrahim ànẹ́bì wa musa ànẹ́bì wa isa àti ànẹ́bì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn là ń pè ní olólè azmi mina rosoli àwọn ànẹ́bì tó gbá nẹ́bì hànú àwọn ànẹ́bì kàkà lọ́lọ́run bá ṣe wọ́n tó bá dijọ́ gbé dàlùkì yáàmà ọ̀dọ̀ gbogbo wọn náà la gbogbo àwọn èèyàn máa lọ á lọ sọ́dọ̀ ànábì wa nú alẹ́ sọlá ọ̀dọ̀ sọlá péré dákun wá wa bá sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kò gbọ́rọ̀ sẹ́ni kẹ̀kẹ́ lónìí kò fi ẹ̀fẹ́ gbọ́ wa rárá ló wọ́n máa sọ fọ́lọ́run ọba ń bínú lónìí bínú tí ò bínú rẹ̀ rí tí ó sì ní bínú rẹ̀ mọ́ ibi tẹ́ ń wòye mi náà ti ṣẹlọ́run ọba o mo bínú sáwọn ọjọ́ mi mo ní kọ́lọ́wọ́n bọ́ pa wọ́n rẹ́ èmi ní ọmọ bọ́lọ́wọ́n bó ìsọ̀rọ̀ mi lónìí nọ́ọ̀sì nọ́ọ̀sì nọ́ọ̀sì ẹ̀mí mi náà lèmi náà bá dúró ìdí abu ilà àgọ́ ìrì ẹ máa lọ sọ́dọ̀ ìlómi tó yàtọ̀ sí mi ìdí abu ilà ibrahim aleyhisalatu wasalam ẹ máa lọ sọ́dọ̀ ànábì ibrahim eléyìí ni wọ́n fàtà gba ọ̀dọ̀ ànábì ibrahim lọ ibrahim a ti máa sọ fóun náà pé ibrahim ọlọ́run bá ṣe ọ ní bàbá báyìí ọlọ́run bá ṣe ọ ní bàbá gbàgbọ́ ọlọ́run bá ṣe ọ ní báyìí ó wá bá ti pẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba wa ànábì Ibrahim náà sọ pé inna rabbi yaghdabu al-yawma ghadaban lam yaghdabu qablahu wala ba'dahu ọlọ́run bá ń bínú lónìí níbi tó bínú rẹ̀ ìjọ sì ọ̀sọ̀rọ̀ mẹ́ta náà fún wa lọ yóò ní a máa lọ bòmíì ká máa lọ sọ́dọ̀ ànábì wa Musa alayhi salatu wassalam bàbá rẹ̀ ànábì wa Musa náà ànábì Musa áàkì ní mẹ́sàn mẹ́wàá ìwọ ni kalimullah ọmọ bọ́lọ̀ ọba sọ̀rọ̀ ọlọ́ọ̀bá sì máa ń bọ́ sọ̀rọ̀ tọba sì lọ sókè lórí òkè tó ìsì ní ọmọ bọ́lọ̀ ọba sọ̀rọ̀ direct ọlọ́ọ̀bó sì máa fún ọ sí direct ọmọ sí pẹ̀wà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀wọ́ bó ṣe ṣèdájọ́ kábọ̀tẹ́ ẹjọ́ wọn ẹjọ́ wà lùjẹ́ náà Musa ni ọmọ sọ pé nafsi nafsi nafsi ẹ̀mí mi mo bá dúró torí pọ́lọ́wọ́ bá ń bínú lónìí níbinú tó bínú rẹ̀ rí tó sì ní bínú rẹ̀ má ẹ máa lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi ẹ máa lọ sọ́dọ̀ ànábì ẹ̀yìn sáà lè sọ́lá tó sọ́lá tabadọ́dọ̀ ànábì ẹ̀yìn sáà ní ákìrún ní ẹ̀mẹ́sàn mẹ́wàá ìwọ lọ sí pé ọlọ́run bá sí ọ ní ẹ̀mí mímọ́ kó ń fáyẹ̀ kún ní ìyá rẹ̀ fi lóyún rẹ̀ o ò ní bàbá o ní gbá ọ̀ o ní kò bá sáàsùn ọlọ́run tí wàá sí ọ bẹ́ẹ̀ ó sí ọ ní olùgbàlà wá bá a sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ojú ọ̀nà ẹ̀rí ń kọ̀ǹdíṣẹ̀ wà báyìí Ìsá ní ọ̀sọ̀rọ̀ nínú rìwáyà mi nínú rìwáyà mi wọ́n ní kò wọ́n ní sọ ẹ̀sẹ̀ kẹka ṣùgbọ́n nínú rìwáyà tán yọ sọ̀rọ̀ òun náà sọ pé nígbà mo wà lórílẹ̀ ayé wọn ò pè mí ní ọmọ ọlọ́run wọn ò sì pè mí lọ́lọ́run ṣùgbọ́n nígbà mo kú òtán wọ́n ń pè mí lọ́mọ ọlọ́run wọ́n sì ń pè mí lọ́lọ́run ní ìmọ̀ bọ́lá àwọn bóyá sọ̀rọ̀ tèmi náà lónìí ẹ máa lọ sọ́dọ̀ tó Muhammad sallallahu alaihi wa sallam eléyìí ní afa tí wọ́n tá gba ọ̀dọ̀ àdébíà Muhammad sallallahu alaihi wa sallam lọ nígbà tá a bá lọ́dọ̀ àdébíà Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ ọlọ́run bá àádọ́dọ̀ rẹ̀ áyìn ní mẹ́fà áyìn mẹ́wàá á kì í ipé wọn lọ́wọ́ bá ṣe òkú àwọn ànẹ́bí ọlọ́run ẹ̀rọ ọlọ́run bá ṣe báyìí báyìí wọn lọ́wọ́ bá ṣe báyìí báyìí fún ẹ̀rọ ọlọ́run bá ṣe báyìí báyìí fún wọ́n bá ṣe pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá wà káàkiri ẹ̀mọ́ ta ni tí ó wọ níta tí ó wà lè jẹ́ nà ànẹ́bí Muhammad sàrọ́là sàrọ́ wà sísẹ́ àjìdì yóò wá lọ wájú ọlọ́run yóò wá forí balẹ̀ fọlọ́run yóò ti yẹ yóò sì jẹ́ àjẹpọ̀ ọlọ́run bá yóò yìn lọ fámíà ọlọ́run bọ́ wípé ya Muhammad rẹ Muhammad èrè fara tàk gbóyìn rẹ dìde sáń tóòtọ̀ béèrè wọ́n fún bá ń béèrè ishfa sí wọ́n gbọ́ pé wá pé àwọn èèyàn ni ó wọ́n fẹ́ jẹ́ kó wá dájọ́ láwọn lórí káwọn ó ti ẹ̀mọ́ta ní ọwọ́ nẹ́ta tí eléyìí lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ pé ọlọ́run bọ́ wá ṣe àgbédájọ́ ní ìdájọ́ wo òun náà ni pé àwọn èèyàn 99 ọ̀rọ̀ wọn kan kò síná àwọn èèyàn ẹyọ kan péré náà ni wọ́n wà lùjẹ́ náà direct entry nínú ẹgbà wá ní èèyàn tẹ́lẹ̀ ọjà 999 inú èèyàn 1000 èèyàn tẹ́lẹ̀ ọjà fàlùjẹ́ náà 999 nínú ọ̀rọ̀ mi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nígbà tọ́lọ́n bá bá fẹ́ ṣe ìdájọ́ ní audil eh, mahshab orílẹ̀ tọ́lọ́n bá ti fẹ́ ṣe ìdájọ́ tó ṣe pé gọ́rọ̀lẹ̀ agdo wa samawat tó yàtọ̀ sórílẹ̀ yà àti sẹ́mẹ̀ yìí gẹ́gbẹ́jọ wa ń sọ́tò làbíyà ìgbẹ́tọ́lọ́wọ́ bó ti ṣèdájọ́ wa ó yàtọ̀ sí orílẹ̀ yà àti sẹ́mẹ̀ táwọn òyìn gbogbo eléyìí ni ó yà ọ̀yọ́rọ̀lẹ̀ ágbìdíwọ̀ samawat ọ̀yọ́dọ̀ sí sẹ́nà yà àtìlẹ̀ yóò nígbà tọ́lọ bá fẹ́ ṣe ìdájọ́ gbogbo ẹni ó bá tẹ igba tíra rẹ̀ lọ́wọ́ sí direct entry inú nẹ́yánu ṣùgbọ́n àwọn tó bá gba tíra tí wọn lọ́wọ́ ọ̀tún wọn wá ní kàtígórì kàtígórì wọn ó tayọ pé ọlọ́run bọ́ wá ní fún ọlọ́run wọ afárá sẹ̀rọ̀tì wa ó ń sọ ọlọ́run bá sọ fún anúsọ̀rí muslim pé afárá sẹ̀rọ̀tì táwa ń wéyìí àwọn okùn tí wọ́n fi wọ wá níbi tí wọ́n tó lè ti wà ọ̀rẹ́ dì okùn tí wọ́n lọ fi wọ́ náwá okùn yẹn okùn 60 ni okùn 70 ni ni wọ́n fi so iná níbi okùn kọ̀ọ̀kan màláìkà 70 70 thousand iná lọ́wọ́ abẹ́ okùn 70 wọ́n fi so okùn tí wọ́n fi lọ wọ́ iná lóbi okùn kọ̀ọ̀kan màláìkà 70 70 thousand ni wọ́n lọ wọ́ iná yẹn wá nígbà tí wọ́n bá wá wọ̀dé iná yẹn wá ní ẹ̀yìn rẹ̀ lálùjẹ́nà wà ibẹ̀ wá ní wọ́n wá lọ tí afárá sírọ́tì orí rẹ̀ wá tí afárá sírọ́tì sí afárá sírọ́tì gbogbo ẹjọ́ bá wá wà lùjẹ́nà orí ẹ̀ wọ́n gbà wà lùjẹ́nà àbúlágbọ́n mo sọ pé mo sì gbọ́ tó ń ṣe ọlọ́run bá sọ fún mi pé afárá sírọ́tì ọ ń yọkun ń yọ̀ ju ikùn mú lọ ó sì ti ń rí ju orí lọ ó sì mú ju ìdà lọ orí rẹ̀ ti gbogbo ó gbà kọjá bí iṣẹ́ wa bá ṣe wá tó láti gbàgbẹ̀ kọjá o bàbá ti ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba tó bàbá ti kírun tó bàbá ti jọ sọ́dọ̀ ọlọ́run ọba tó iná ẹni àti ríbẹ̀ gbà kọjá ó ṣe rọrùn sí ó ń sọ ọlọ́run bá ń pa àwọn ẹlòmíín bẹ òun kọjá bíi kí mẹ́nàmẹ́ni ọkọ ni ṣẹ́rẹ̀ ó ti bá rẹ̀ lálùjẹ́ náà ọlọ́run jẹ́ àjọ wà nú wọn alhamdulillah àwọn ẹlòmí ń bẹ́ẹ̀ pé ibi táwọn ṣe gbàbẹ̀ kọjá wọ́n gbàbẹ̀ kọjá bí kéèyàn ṣẹ́jú pa kéèyàn ṣẹ́jú pa àwọn náà ti gbàbẹ̀ kọjá àwọn míì ń bẹ wọ́n gbàbẹ̀ kọjá bí ihun tó lè sáré ju inú kẹta máa fi ń sáré ṣùgbọ́n nígbà náà ẹ̀sìn àdẹ́bì fi ṣàpèjúwe ẹni tó bá mẹ́sí sí sáré bí ṣe máa ń sáré lọ kì kì kì ẹ̀ lòun ṣe sáré kọjá ń bẹ̀ àwọn míì sí ìbẹ̀ táwọn rákò la ilaha illallah ìrákò yìí ni wọ́n máa rákò tó ń kálùkù wọn bá ti débi sẹ́ẹ̀tì tó yẹ kó dé ìjọà ó wà mùsùlùmí ni ó ṣùgbọ́n mutí lójọba rẹ̀ múná mùsùlùmí ni ó ṣùgbọ́n jáde lójọba rẹ̀ múná mùsùlùmí ni ó ṣùgbọ́n jẹ ń gba ọgbọ́n múlé láńtà lójọba rẹ̀ nínú náà mùsùlùmí ni ó ṣùgbọ́n ń ṣàbòsí lójọba rẹ̀ nínú náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n látara àánú ọlọ́run ibi mo ti wá lọ lẹ́ẹ̀kan ni pé àwọn tí ó wọnú nature pàwọ́ àlùjẹ́nìmẹ̀ ní bẹ kò sí pẹ́nì kí wọ́n wọ àlùjẹ́nìmẹ̀ yóò àpadà lọ wọnú ní abẹ́dẹ̀ ọlọ́run ọba àánú rẹ̀ gbòòrò níbi yẹn pé ẹnì kí wọ́n wá jẹ gbọ́ rẹ̀ jẹ́ fàlùjẹ́nìmẹ̀ báyìí ọlọ́run bó tó wà padà rọ ọ̀rọ̀ rẹ̀ pé ọyá máa wọnú ní lọ kò sí ọgọ́ọ̀rọ̀ làwọn tó yẹ kó wọná nígbà wọn bá wọná tẹ́yẹn tí gbogbo àwọn yẹn ti bára wọn lálùjẹ́ náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tara àánú rẹ̀ yóò máa sọ pé ummati ya rab àwọn ọjọ́ mi ní ọlọ́run ọlọ́run bọ́ máa sọ pé ya Muhammad ìrẹ́ Muhammad irúfà rẹ̀ gbórí rẹ̀ dìde sẹ́ńtọ̀tọ̀ wọ́n fún ọ bá fẹ́ ọlọ́run àwọn báyìí báyìí báyìí báyìí mo fẹ́ àwọn báyìí báyìí báyìí báyìí mo fẹ́ òun ni wọ́n máa wá lọ inú iná inú iná tí bá wà ń lọ owó yìí ọ̀dẹ́ nìkẹ́kẹ́ mọ̀ kò sẹ́ni kẹta níbi dáa mọ̀ àwa ni ó ti dáa mọ̀ àbá dá níbi mọ̀ àdó ń sọ ọlọ́run ọba mọ̀ o òun ni ó ti dá wa náà mọ̀ ṣùgbọ́n àmì tí ó fi máa mọ̀ wọ́n ọ̀tayọ àmì àlùwàlá gbogbo àyíká àti sálọ àlá yẹn gbogbo àwọn tó bá wọ náà inú ò ní jó gbogbo àyè yẹn àbẹ̀tẹ̀ lóṣù ọlọ́pàá ti sọ náà àdéhùn kan pé ẹni yóò tó wá fẹ́ jẹ́jẹ́ pé àyè tí ó máa tẹ̀ mọ́lẹ̀ fúnra rẹ̀ lálùjẹ́ náà àníjọ̀gbọ́dà lùkìyàmà kó gùn dáadáa ó jẹ́ ọjọ́ pé bí àyè àlùwà láàrẹ bí apá rẹ̀ ojú ogún kọ máa gùn bẹ́ẹ̀ ni wà ní bí ẹsẹ̀ eléyìí làbúrò rẹ̀ gbọ́yé wọ́n ní láìsọ̀ ọ̀kẹ́ tó bá fẹ́ sàlùwàlá kò ní ṣe édégún pàmbí yóò wá ṣe édébí yóò ṣe dókè àpámbí bí bá ń sin ẹsẹ̀ kò ní ṣe édébí kókósẹ̀ ń bí yóò wá ṣe dójúgun ní bá ń ṣe jọ kan lọmọ kéwù rẹ̀ kan bá rí sá àfihàn eré rẹ̀ lọ láwọn láà ń ṣe ìmọ̀pọ̀ wà ń bẹ̀ ló jẹ́ ń sáwá kọ̀rọ̀ ń bì ṣùgbọ́n mo gbọ́ tó ń sọ ọlọ́run bá sọ pé ẹni yóò tó wá fẹ́ jẹ́ kí ààyè ibi tí ó máa tẹ̀ mọ́lẹ̀ níjọ́ pé dàrí kì í kó gùn dáadáa nú yín ó jẹ́ kí ààyè ibi tí ń sàlọ̀ aláyẹ̀ ó gùn sókè díẹ̀ mo tó jẹ́ fún wọn máa ṣe bẹ́ẹ̀ nù kí la fẹ́ ló ń bẹ̀ ni pé ààyè ibi táà ti ń sàlọ̀ aláyẹ̀ òun ni ó máa tẹ̀ mọ́lẹ̀ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ lànà bí wọ́n máa ní pé á èèyàn mínu ẹlọ́mú tí ń jẹ́ ìyanu náà lọ́wọ́ tí ń ké wọ́n lọ mú jáde gbogbo ògbà gbogbo ògbà wọn ní sọ́ọ̀pù ṣùgbọ́n ará náà gbogbo ó tí gbogbo ó wọn ní gbogbo débi Muhammad sallallahu wa sallam yìí náà padà máa lọ mú lọ mú lọ mú làlùjẹ́nẹ̀ náà padà fi kún dẹ́dẹ́ ṣùgbọ́n àlùjẹ́nẹ̀ ta wá ló kún yìí a máa lérò pé bóyá sí yóò wá kún débi pé a máa ṣe yú yú yú nínú rẹ ní ó ń ṣe ọlọ́run bá jẹ́ oyé wa pé ṣe lálùjẹ́nẹ̀ táwọn yìí ẹni tí ọlá àti ẹ kéré jù lálùjẹ́nà òun lẹni tó wà ọbẹ̀ lọ́wọ́n ọba rẹ̀ ni ńgbọ̀ wá bẹ̀ lọ́wọ́ bá tán ìbẹ̀sọ́ bẹ̀ lọ́wọ́ bá ní pèrè ọlọ́run kí sá kò nù náà ọlọ́run bá fi mú kò nù náà ọlọ́run bó máa sọ pé sọ ní béèrè nǹkan mímọ́ ní béèrè nǹkan mímọ́ ohun tí ń béèrè lọ́rẹ̀ nẹ́nu ọlọ́run bó sì dá lóhun bẹ̀ ṣùgbọ́n wá kò nínú náà ni agbedere tó wà kò sí gbádùn bẹ̀ yóò máa wá rí àwọn ará alẹ́ àlùjẹ́nnà táwọn gbádùn yóò máa padà bá yàtọ̀ bá àláyé tó pẹ́ yọ sọ fọ́lọ́run bá pé yọ ọlọ́run ọba o dákun sí ẹ̀sùn mi wọ ẹnu ọ̀nà àlùjẹ́nà níbi mo wà yóò fẹ́ mi lọ́rùn kí sáà wà lẹ́nu ọ̀nà ẹ̀dẹ̀ ẹnu ọ̀nà ẹbí tó lọ àlùjẹ́nà kí máa rí wọn ọlọ́run bó ní fi hà ọmọ ànẹ́bí adama ẹ bọ́ lọ tó Allah bí àkókò tọ́lọ́run bá gbà lérò tó bá ti yẹ́rù tó padà sọ sórí ọlọ́run ọba èyí ti jẹ́ tí wọ́n wà lẹ́nu ọ̀nà àlùjẹ́nà tí ò ní wọnú ẹ̀ jẹ́ ń wọnú ẹ ibẹ̀ wá ní ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tàbí tó gbàdí sí ẹwà ọwọ́ ààrẹ rìn Abdullahi bin Mas'ud ní wọ́n ń àwọn ọmọ kéwù rẹ̀ ní pípílẹ̀ wọ́n ní pípílẹ̀ tó fi wọ́n ni náà ni ọlọ́run bá ń sọ pé ẹ̀yìn mi pípílẹ̀ ọsàfẹ́ wà lù jẹ́ náà sáwọ̀ bẹ̀ ṣọ̀kọ́kọ́ tó wọ̀dà ọlọ́run bọ́ wa sọ gẹ́gẹ́ fún pé what do you want kí lọ fẹ́ kí lọ fẹ́ ọlọ́run bó bí bẹ́ẹ̀ pé kí ló wọ̀ kí lọ fẹ́ láti jẹ́ náà ó ń sọ ọlọ́run bá ní pé ẹni yóò máa wá sọ gbogbo ohun tí làákàyè rẹ̀ gbé pátá yóò máa sọ bí wọ́n bá bà wá náà lónìí ìyẹn bá rẹ̀ níwájú president Buhari ọ̀pá rẹ̀ ń bẹ̀ báyìí níwájú ẹ̀ ọwọ́ sọ pé gbogbo ohun tó bá nífẹ̀ẹ́ sí kọ́ sínú higher education yìí kọ́ síbẹ̀ fún mi wọ́n sì kí lọ fẹ́ sọ kí lọ́ọ̀kọ́ òsì wa ni òdó níjà mọ tá a kọ bí ìjólósì wa ò níjà mọ tá a mo ní ìdí bàtà ten thousand bàtà ten thousand táwọn mi jẹ pé bàtà tí ń bẹ lẹ́sẹ̀ wọn gẹ́wọ́ five million ṣùgbọ́n sì tí ó máa wà ó máa ní ah, mo ní ìdí bàtà ten thousand ọkẹ́ náà fìlà tí ń bá dé fìlà five thousand mo wá wọlé léèsì tó yẹ pé yọ̀wọ̀ bí yọ̀wọ̀ twenty thousand ẹ ọ̀gá tó bá gbé fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ twenty thousand ibi tó yẹ pé ọ̀fà kan léèsì wà tó yẹ pé five thousand wọ́n ń tà ọ̀fà kan léèsì táwọn yẹn sì wọ̀ lágbàáyé Buhari ọ̀rẹ́ rìn ní pé gbogbo ohun tó béèrè yìí bá sí gbogbo ẹ̀wọ̀n kò tí wọ́n one million. Bẹ́ẹ̀ àpèjúwe yẹn ni àpèjúwe ẹni tọ́lọ́wọ́n ọba ń béèrè yóò máa sọ pé òun fẹ́ white house lápèjúwe nígbà sàgbọ̀ rí bọ́sà ní white house ń bẹ ní kìíní tó fá kìíní kẹ mo fẹ́ white house lápèjúwe kí lọ fẹ́ ní mútó mo fẹ́ lẹ́síọ́s mo fẹ́ kìíní kẹ ẹ sàgbọ̀ fún wọn sàgbọ̀ pé mútó kẹ́ ń bẹ lẹ́síọ́s ni gbogbo bí ṣe ń sọ náà ni à ó gbà owó tó tó wí tí ọba ti lé kòkò ní ṣiṣẹ́ <laughs> gbogbo owó tó tó béèrè ọlọ́run bọ́ wá padà sọ fún pé kí ló tún fẹ́ yóò wá béèrè béèrè béèrè kò ní mọ ohun tí ó béèrè mọ́ gbogbo ó ti pín kò ní sí ojú ọbẹ̀rẹ̀ mọ́ ọlọ́run wọ́n ní pé wọ́n wòlẹ̀ dára ẹ̀ láàmú torí ilé ayé tó ti kú òyìn gbogbo ilé ayé bó ti tó Jordan Amẹ́ríkà North America South America Africa lápapọ̀ Euro bó ṣe tóbi tó gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wọn yẹn nílé ayé bó ṣe pàtó yẹn ìwọ nìkan ní ìṣèlọ́pọ̀ rẹ̀ fún lọ́nà mẹ́wàá yóò máa lé òkú wọn ní owó rí ọ lájú lálùjẹ́ náà ni kò tún ní mọ̀ kóhun ni ọlọ́run kéré jù ṣé làkàyè wá gbé wàláì kò gbé ká lè bá wa jẹ ìgbádùn rẹ̀ ó ń sọ ọlọ́run bó sọ́njọ́ kan pé bí mo ti lọ pé wíwà lùjẹ́ náà ní ẹjọ́ ka three years ni o torí pé arúgbó ní wà lùjẹ́ náà o ìyá arúgbó kan bá ń bẹ́ ń bẹ̀ bó ti bú ẹkún nù ọbẹ̀rẹ̀ sí ihu wọn mọ ohun tí ń sunkún lé lórí wọn mọ ohun tí ń kélé lórí

bánàbí ṣe rẹ́rin ní nìkẹ́ ohun tí ń sọ ni pé gbogbo èjì yóò sí yẹn rí ọjẹ́ lórílẹ̀ ayé tí yọba ti wà lùjẹ́ náà wọ́n dá bó ti yẹ padà sí ìjọ 33 ó jẹ́ sí àwọn mẹ́díkà ní ọ̀sàlàyé pé ìjọ 33 years iná ẹ̀ ni ọ̀dọ́ èèyàn ní máa ń dájú tí ẹ bá wà ní ìjọ 33 lọ́kùnrin ọmọ tí ẹ bá bí ń gbà yẹn ọpọlọ ẹ̀ sọ bàbá yóò gúdù dáadáa yóò lálàáfíà níjọ ká ìtìrì yẹn àtọ́gbọ́n láwọn bá mú ànẹ́bí wa ní sára ní sàlá sọ̀sọ̀rà tó mú lò bí mo ti lọ́lẹ̀ kan àwọn ará alálùjẹ́ náà yìí ọlọ́run bó ṣàdédé sayé wọn bẹ́ẹ̀ ó fẹ́ jẹ́ kí wọ́n jẹ́ pé éèjì yẹn ni wọ́n wàá wà kò sí dàgbàsókè mọ́ torí kò sí kú mọ́ pé wọ́n tún máa dàgbàsókè wọ́n tún ara wọ́n tún máa ṣe jọ̀lọ́ yóò tún máa yóò hun jọ kò sí mọ́ éèjì yẹn làwọn tó wà lùjẹ́ ní ọwà khalidina fiha abada bí wọ́n ti máa lọ gbére nu bí wọ́n ti máa lọ gbére nu kò sí pé bóyá wọ́n máa di pé yín padà máa yọ ó ń sọ ọlọ́run bá sọ pé ṣé àwọn tí ó wà wà lùjẹ́nẹ̀ tá ń wí dídá tọ́lọ́run ọba dá wọn kì í ṣe bọ́dì tiwa yìí o ọlọ́run bó tún bọ́dì yẹn dá yálà èèyàn wọ náà àbí ọwà lùjẹ́nẹ̀ ọlọ́run bó tún bọ́dì yìí dá sí bọ́dì mo ṣe dá àdébí wa Adam alayhi salatu wassalam bóò ní bọ́dí wọ́n ṣe dá níbi Adam ó ń sọ ọlọ́run bá ní pé túùlù gíga níbi Adam 60 feet ìgbọ́n 60 kìí tún sí ìgbọ́n tiwa yóò pọ̀ sí ìgbọ́n tiwa yìí náà ewé kọ́ máa wọn nǹkan lọ́wọ́ máa wọn lọ́bẹ́ 60 rẹ̀ gbogbo gíga báyìí owó ẹ̀ga tó àwátá gambi ìbá ti ga tó báyìí ẹni ó bá ga jù ní kọjẹ́ gbọ́n márùn-ún téèyàn wọ̀n ìkejì ó sì máa débi iṣẹ́ ìkẹta ó ti débi yóò ìkẹrin ó ti bọ́ sókè ọba gajù ní kọjá ìgbọ̀n márùn báyìí bí wọ́n ṣe dá níbi Ádámù ìgbọ̀n sí sí téèyàn bẹ́ẹ̀ pàdé ewé èèyàn bẹ́ẹ̀ lónìí kí lèèyàn ó ṣe àwọn òwe kẹ́ńtẹ́ ta gbọ́njú bá àwọn òwe kẹ́ńtẹ́ ta gbọ́njú bá àwọn òwe yẹn àwọn òwe pamphlet báyìí ni tó ṣe pé wọ́n kẹ̀dí mọ́ ọmọ ṣe sí wé pé èèyàn rú wà yìí wọ́n wá tì wá bá kò báyìí <laughs> pọ̀ wọ́n ń ṣe fíìmù rẹ̀ náà ní sinẹ́ o tí wọ́n ń ṣe tí wọ́n gá tí wọ́n máa wo àwọn èèyàn rúwa nílẹ̀ tí kí wọ́n fi ẹsẹ̀ tẹ̀wá mọ́lẹ̀ báyìí báyìí bí adámọ̀ ṣe ga sónù báyìí bí adámọ̀ ṣe ga sónù so gíga rẹ̀ yẹn bó ṣe ga tó yẹn ọwọ́ afẹ́ bẹ́ẹ̀ ní ìgbọ́n méje gbogbo fífẹ́ ẹ̀wọ̀ tó gbọ́n kàn gbogbo bá ṣe fẹ̀ tó yìí tán bí ètè gbé láti jìkáyì tán gbé láti jìkáyì bí ìgbọ́n méje ṣùgbọ́n àwọn tí ó ti wá wà lùjẹ́ náà tí wọ́n wá tún ju ìgbọ́n méje lọ kí ló jáwọn kó ju ìgbọ́n méje lọ ó ń ṣe ọlọ́run bá nípa àwọn tó bá wà lùjẹ́ náà ẹni tó bá mẹ sí sí sáré jùlọ tí bá ń sá eré tó gbé ẹṣin rẹ̀ tí ń bẹ láyé tó gbé séjìká ibi tó ní kó wọn sa débì three days kò ní sáájá bó ló ti wo pé yọ́n fẹ̀ tó. làákàyè wo gbé sọ̀dàkùnà àmọ́ nàbẹ́ ọ̀sọ̀ dàkọ̀dà a nígbàgbọ́ tí wọ́n dá níbi sọ̀yìn a sì gbà gbọ́ lódodo ọmọ sọ́dọ̀ ọkọ̀ ha dàpọ̀ wà mọ̀ mi ẹni ọba nígbàgbọ́ bẹ́ẹ̀ là ń pè lólùgbàgbọ́ òdodo ọmọ ń ka fara ó fa wà ẹni tí ọba tọ́ba yìí sọ pé irọ́ lọ́pa òun gangan ni káàfẹ́ eléyìí ni àwọn ìgbàgbọ́ tó rò mọ́ àwa mùsùlùmí tá a sì sọ pé asàlámà ara wa fún un tó ń ti ọlọ́run bàbá sọ fà innahu la yantiqu anil hawa ó ń sọ ọlọ́run bò ní sọ pẹ̀lú fẹ́ẹ́ nù in huwa illa wahyun yóò hà iṣẹ́ tí wọ́n fi rẹ ni ó fi jẹ́ sí wa gbogbo àwọn èyí tí ti jẹ́ tó ti jẹ́ tó ti jẹ́ láti gbé ń ṣẹlẹ̀ yìí èyí tá a bá tí mọ̀ pé yóò ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ nẹ́nu o àwa ń bẹ lọ́hùn ọlọ́run bàbá tó láàánú lọ́dọ̀ dákun fi àlùjẹ́nà ìsọ̀rọ̀ fẹ́nu kọ̀ọ̀kan wa iṣẹ́ wa kọ́ ní ògbé wa àlùjẹ́nà o ó ń sọ ọlọ́run ọba sọ ń jọ́kẹ́ pé kì í ṣe sẹ́yìn ní ògbé yín láwọ́ àlùjẹ́nà àánú ọlọ́run ọba ní àwọn tàbí bèèrè pé wọ́n ń kọ̀wé ń ṣe ọlọ́run fàhánsà ya Rasulullah síbẹ̀ náà ní lóṣọ́ ọlọ́run àlẹ́bí pé ni o bẹ́ẹ̀ náà lèmi náà àánú ọlọ́run bá ní ògbé mi lùjẹ́ náà tó bá iṣẹ́ ni à tó bá ti ṣiṣẹ́ sí ló yẹ pé ohun tó bá lálùjẹ́ náà ṣùgbọ́n tá bá lálùjẹ́ náà ju iṣẹ́ wa lọ àbá ìhun tá bá ń bẹ̀ ju iṣẹ́ wa lọ rìwọ́ọ̀dù tá bá yẹn ó ju iṣẹ́ tá a ṣe láyé lọ iṣẹ́ tá a ṣe láyé lọ kò tiẹ̀ fẹ́ẹ̀ ní ìtumọ̀ gan ṣùgbọ́n ohun tá bá lálùjẹ́ náà yẹn mọ́ńlá ayínú rọ àti oṣù ọlọ́run bá ti sọ́nù ìhun tó ju òrírí ni o gbogbo ohun tó bá lórí rí láyé ọba pàdé rí ohun tó bá lálùjẹ́ náà wọ̀lá ó dùnú sẹ́mi àti gbogbo ọba bá sọ pé mo gbọ́ yìí rí mo gbọ́ yìí rí ihun tó bá lálùjẹ́ náà etí ọ̀gbọ́ọ̀rí ohun tó bá ń bẹ̀ ló fi jẹ́ pé kọ̀ wá sí pé mo wá rìn rìn rìn lórílẹ̀ ayé yìí mo sáláì bá pàdé ohun téèyàn bá pàdé lálùjẹ́ náà ọ̀kan náà àwọn tó jáwọn ará sùn díyà ń sàlàyé pé téèyàn bá fẹ́ ròyìn àlùjẹ́ náà fọmọ sáúdí kò ní jẹ́ pẹ̀yìn ọmọ nàìjíríà o tẹ bá fẹ́ ròyìn àlùjẹ́nà ẹ̀kọ́mọ sáúdí yóò lóun ọ̀wọ́ ọbẹ̀ ni o torí pé ẹ̀yìn nìyí mọ̀ wá lu yẹn rí nígbà tẹ́ bẹ lo iná látàárọ̀ dalẹ́ ọjọ́ méjì ẹ̀ ní fi níná ní sáúdí wọn ò ní múná lọ o ní sáúdí inú àpáta làwọn gbẹ́ mọ́tò wọn gbẹ́ títì lọ báyìí títì ti wá níbẹ̀ lọ títì di mẹ́fà ọ̀wọ́nú àpáta lọ straight tí èyí ṣe pé bóyá wá rìn láti bí tí dọjà àbẹ̀kẹ́ tàbá rìn láti bí tí express a lè máa rìn nínú àpáta lọ láti bí yìí sì tí ó fi bẹ́ẹ̀ tó bí kéyìí ó dé síráfù tí ò ní ṣe nínú àpáta já ọwọ́ fẹ́ sọ eh, àlùjẹ́nà fún ọmọ Saudi tó ṣe pé tí ó bá wuyọ fún fẹ́ jẹun lásán ó lè jẹ́ pé míìkì ní èwuyọ mílìkì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wo pé wọ́n fẹ́ fi ṣègbádùn ilé ayé ara rẹ yẹn òun ó fi wuyọ́ dànù tóun bá ra fóònù lónìí ní ìsìnkè ń ṣe fóònù táwọn ará yìí tá a sọ pé ẹ̀dá kan ló lẹ́ ń ta fóònù yìí tán bẹ́ẹ̀ sọ pé twenty kìíní kan lóye òkè pé twenty kìíní àwọn fóònù táwọn ń lò fóònù tó ń fẹ́ láti five hundred thousand lóòkè lówó nàìjíríà tán bá ṣe tó nàìjíríà tó tó five hundred thousand lóòkè ni ó sì lè lówó tẹ́ lónìí lọ́la kan padà sọ pé kó wò ó mọ́ta ní ọ̀rá hundred thousand ìtúlọ̀ ọ̀rá nínú ọmọ báyìí tó bá rí gbọ́n báyìí gbóúnjẹ síwájú rẹ̀

gbogbo ìgbádùn yẹn náà ìyà ni gbogbo oúnjẹ yóò tá a bá jẹ téèyàn bí etí rí jẹ rẹ ìyà ọ̀rẹ́ dé gbogbo ohun tá a bá mu tá a bí etí rí tọ̀ rẹ tọ̀ wàhálà dé ṣùgbọ́n lálùjánnà ọlọ́run bá ti tilẹ̀kùn ilé yẹn gbogbo wọn ọba rí ọjẹ tọ́ba tásìkò wà síbi fọ́ fẹ́ di ó lùsì dànù tó fífẹ́ jẹ́ mi báyìí ọkẹ́ gúnfẹ́ lásán téèyàn bá ti gúnfẹ́ yọ wọlé padà téèyàn bá fẹ́ jẹ́ fẹ́ jẹun lálùjánnà wọn ọba ti èrò yẹn ọba kìí ṣe pọ́ọ̀sẹ̀ ń lọ kíchìn kódà ọ̀rọ̀ tún débi pé kìí ṣe pọ́ọ̀sẹ̀ máa mú báyìí ọ̀sẹ̀ máa fi sẹ́nu wàhálà ń bẹ́ẹ̀ o wàhálà ìbá tí wọ́n ti bẹ́ẹ̀ dá máa ti báyìí iṣẹ́ ni o níjọ ọmọ rẹ nìkan ṣe pé ọmọ táwọn yìí fẹ́ẹ̀tì mi nígbà táwọn yọ ṣe dípúlọ́mà ọdún márùn-ún ni ilé ń jóná ilé tí wọ́n ń jóná yẹn àjàkà àrùn lólóhùn wà ilé wọn ń jóná wọn sáré kọ́sá bẹ̀ẹ́lẹ̀ láti bẹ̀ wọ́n sá sọ pé kọ́sá máa bọ̀ wálé àgbò lọ́wọ́ á mú lọ ọlẹ̀ so ọlọ́run fà yọ kò kú ṣùgbọ́n tó bá ń jẹun báyìí kò sẹ́ni tí ó wà ń bẹ̀ tí ò ní sọkún tí bá ń jẹun tí wọ́n jẹ tí ó ti kún lẹ́nu tó bá di pọ́ fẹ́ gbé ni. ọ̀sẹ̀ tó lọ ni lọ́sẹ̀ tó wá mú mi yóò tún jù sẹ́nu yóò tún jẹ́ tí ó kún lẹ́nu tó bá di pọ́ fẹ́ gbé mi àwọn tó ń sọ tó bá kúnná tán okùn bí ó ṣe gbé mi kó tó lọ kò sígbà tí ó bí ṣe fẹ́ máa rùn omi jí ó ti máa dà lójú ara ìgbà àmà mú orí ọlọ́run èyí táwọn ó ṣe rẹ̀ yẹn pàálẹ̀ òun gẹ́gẹ́ tó ṣùgbọ́ àti ti jẹta ní dáàbò tí mímọ̀ pé máa lọ́dọ̀ ẹ pápọ̀ àmọ́ pé ihun tí ń fa bí tí ń lọ tí ń lọ yìí kò ní ìtumọ̀ sí wa wípé nkẹ́kẹ́ ní tẹ́yẹn bẹ́ẹ̀ ni ó wo níbí ó wo lásán tó mú yẹn bí yóò jẹ́ kí èèyàn mọ̀ kí ah, èèyàn ní ìrìnsẹ́ èèyàn ah, ah, mú màá yìí mi. ilé yẹn lọ fà tó fi jẹ́ pé tó máa jẹun bẹ́ẹ̀ ni ọkẹ́ ọ̀rá tẹnu báyìí yóò ti máa bọ́ sí ọ lẹ́nu ti máa jẹ́ nù. Ah, ọlọ́run dákò fi àlùjẹ́nà kò sí lọ́rùn fún wa ẹni ọba wà lùjẹ́nà láwọn ọkùnrin ibẹ̀ ó kéré fi hàn níyàwó lálùjẹ́nà yàtọ̀ síyàwó táyé ìyàwó méjì ti wà ńlẹ̀ fún ẹgbẹ́ báyìí yóò kọ́ ya kò kí ìtọ́lọ́run bá tó ọ̀rẹ́ sájà lálùjẹ́nà ó kéré fi ìyàwó méjì ti wà ńlẹ̀ fún tọba tí ọba wá rí náà àwọn ìyàwó rẹ̀ tẹ́jọ́ wà lùjẹ́nà àwọn máa jẹ́yàwó àkọ́kọ́ wọ́n máa jẹ́yàwó àgbà ṣùgbọ́n àwọn kẹ́lẹ́ tọ́lọ́wọ́n bá tún pèsè fún táwọn ìpé ìyàwó sẹ́wúntì tí wọn sẹ́wúntì làwọn bá lálùjẹ́ náà ló fi jẹ́ pé ó ń sọ́lọ́wọ́n bá sọ́nà àdìsí jẹ́ pé tí ìyàwó bá ń sẹ́yìn lórílẹ̀ ayé àwọn ẹlẹ́yinjẹ́ ẹgẹ́ tí ń bẹ lálùjẹ́ náà tọ́lọ́wọ́n bá pèsè kalẹ̀ fún yẹn tọ́lọ́wọ́n bá ti sọ fún wọn pé lágbájá ọmọ làkásègbè lọ́kọ yín ń bọ̀ wá àwọn ti mọ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kẹ́kẹ́ díẹ̀ àwọn ti mọ̀ pé this is my husband wọ́n sì rí ọ lórílẹ̀ ayé ó sọ ọlọ́run bá sọ pé wọ́n máa sọ fún ìyàwó tí ń bẹ lórílẹ̀ ayé ṣùgbọ́n òní gbọ́n kankan pé láàtùdì má sí arákùnrin yìí má ṣe ń sùtà láàtùdì má ṣe ń sùtà yóò sì kọ́ yóò fa àríkọ̀ ó sì fẹ́ ìyá tí ó yà ọ̀nà tí ó padà wá bá wa àwọn ẹlẹ́yìn jẹ́ ẹgbẹ́ lálùjẹ́ náà مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان ọlọ́run bá ní pé àwọn obìnrin ẹlẹ́yìn jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ náà ṣóòrùn mọ́kúsúrọ́t ẹlẹ́yìn jẹ́ ẹgẹ́ ni wọ́n mọ́kúsúrọ́t wọ́n ga bákẹ́ náà lọ ni wọ́n gájúra wọn lọ wọ́n gájúra wọn lọ fìdíkíyà wọ́n ti wá wà nínú ọ̀ṣọ́ gold gbogbo omi tóbi máa ń to ọ̀sọ́ sí tí ó sì tẹ̀ máa wo pé ẹ̀dẹ́kun ó bàtẹ́ jábì ẹ̀dẹ́kun mọ̀ bóyá kí god yóò máa bẹ pẹ̀lú wọn nínú orí tọ́lọ́wọ́n bá ṣe ni fáwọn tí ó wà lè jẹ́ náà ọ̀kan náà olùmọ́sọ̀rọ̀ yìí títí sí ìjọ kan obìnrin kan padà béèrè pé sáwa ní ọ̀wá ní àwa ní òní lọ́kọ lálùjẹ́ náà ni báwọn ọkùnrin ní òde níyàwó lálùjẹ́ náà àwọn àfáàjọ yé wa pé àwọn obìnrin títí wọn ò tayọ pé tọkọ wọn bá wà lùjẹ́nà oore ńlá ni fún wọn tí ọba wà lùjẹ́nà wọ́n sẹ́sà ọlọ́run bọ́ sẹ́sà ọkọ̀ fún wọn táwọn ní ọba wà lùjẹ́nà ọlọ́run bọ́ sẹ́sà ọkọ̀ fún wọn ọkọ̀ tọ́lọ́run bọ́ sẹ́sà fún wọn yìí kìí ṣe pé ọkọ̀ tí ń bẹ lálùjẹ́nà o ọkọ̀ ilé ayé yìí náà ni ṣùgbọ́n ọlọ́run bó ti tún wa dá á lálàáfíà tí ọ̀sá rẹ̀ kò sí appendix bẹ́ẹ̀ ni ò sí aníà kò sí gẹ́gẹ́ kò sí kòkòrò jákujàku lára wa á dẹ́ bí tá a fáyín gidi ibi tá a fáyín dé débi pé tá a bá lọ sí ọjà súnkùlì jẹ̀nà lílọ tá bá lọ ó ń sọ ọlọ́run bá ní pé wọ́n èyí táwọn èèrà ń o akẹ̀lọ́ pàdé lọ́hun ni o nígbà tí ìyẹn bá ń ronú pé ah, mo mà fẹ́ rí bàbá ọlọ́mọ òní yìí mo mà fẹ́ rí wọn àwọn sì ń bẹ láti jẹ́ náà sí wọn èmi náà ń bẹ láti jẹ́ náà tẹ̀mí ọlọ́run bó ti fẹ́ jíkìbà níjọ́ bẹ́ẹ̀ ní kankan ọlọ́run bá fi dá súùkù yẹn súùkù yẹn láti máa wá pàdé èmi ó máa rí ní orí mi inú wọn jọ dùn tí padà sílé sábà padà sílé báyìí àwọn ìyàwó wọn máa rí wa níwò pé áá àti fáìn sí àwa ní oṣù bá wọn pé ah, ah, ẹ mà tún fi rẹwà sí ibi sáàtùjọ máa rẹwà sí dé lórí ojúmọ́ àǹbẹ̀lọ́hùn kọ́lọ̀ bọ́balẹ̀kọ́lá kó fi àlùjẹ́nà kó fi tààrà lọ́rẹ̀ ò inú ọ̀nà tí ara máa fi wà àlùjẹ́nà tí ì fi parí ọ̀rọ̀ mi ó ń sọ ọlọ́run bá ní pé gbogbo ìgbà yóò tábà ti ṣàlùwà látán ká máa sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni minat tawwabin wa ij'alni minal mutatahhirin ó ń sọ ọlọ́run bá ní pé sẹ́yìn bí ti ṣàdúrà yẹn tó bá jẹ́ òwúrọ̀ àlùkìyàmà ilẹ̀kùn méjì ẹ̀jọ́ tó gbà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni èkó afẹ́sàlù alátẹni tí bá tún kí irun wágẹ́ ń wọnú mọ́sálásí lọ ṣùgbọ́n bò ló ṣe dáa tó gẹ́gẹ́ bá àfa àwọn ọmọ gbèsè gbà lọ́dọ̀ ti ọlọ́run tá àfa mùsùlùm bá gbé jáde tí àfa tèmi ìdílé bá gbé àlékún tí mo sọ ń kàrí yẹn jáde mùsùlùm pa ó parí rẹ̀ pẹ̀lú pé ó ti ọlọ́run bá ní pé ẹni yóò tó bá sàlù alátẹ́ tọ́wọ́ àsọ nípa yín àlù aláìgbà ṣáda la ilaha illallah wà ṣáda na muhammadan abdu wa rasuluhu lò ń bèrè wáyà tẹ̀dínù ń bèrè wáyà tírímìdì tọ́sọ lẹ́yìn wa rasuluhu aláwọ̀ ij'alni mina tawwabin waj'alni mina al-mutatahhirin wọ́n sílẹ̀kùn méjì ẹ̀jọ́ tó gbà lùsẹ́ náà wọlé wọ̀bí tó bá wù ọ́ inú orí tí ń bẹ fún ẹni tí bá máa ń sàlù àlánù ẹ̀dàkùn ẹjẹ́ máa sàlù alákàtì máa sọ gbólóhùn yẹn níbi àlùwàlá wa ọ̀rọ̀ tó tún jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bá sọ lẹ́lẹ́kejì òun náà ní bó ń sọ ọlọ́run bá sọ pé idha sallatil mar'atu khamsaha tóbìn bá kí mara márààrún rẹ̀ tó pé pere wọ̀sọ́ ọmọ ti ha ó sì gba àwẹ̀ rọmọdọ́ọ̀nù rẹ̀ wàátọ́ àti ha òfin ìwáyà wàátọ́ àti amúra ha ó tẹ̀lé àti ọkọ rẹ̀ wà á sọ náà ó sì sọ òun nù jẹ́ òwúrẹ́ wọ́n sì lẹ̀ tóun náà náà wọlé méjì ń bẹ fọ́kọ tàbí ká ọkọ ẹyọkẹ́ ń bẹ fọ́kọ ẹyọkẹ́ ń bẹ fórí ààrẹ méjì sí ń bẹ fọ́lọ́run bá ní pé kó kírun fọ́lọ́run ọba ìrun wákàtí márààrún ó sì gbàwẹ̀ fọ́lọ́run ìkẹta ni pé kọ́tẹ̀ láti ọkọ rẹ̀ ń tọkọ rẹ̀ bá ti yóò ṣe tí ọba ti ya fọ́lọ́run bá kó ṣe kó mójútó ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó wúlò fọ́kọ ó sì wúlò pé ara rẹ̀ òun ni pé kó sọ abẹ́ rẹ̀ kó má jẹ́ lómi ògórí orí rẹ̀ àyàfọ́kọ rẹ̀ nìkan kó má jẹ́ lómi ọ̀dábẹ́ rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ nìkan tọ́bẹ̀ ṣe mójútó mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ń ṣe ọlọ́run bá ń fóbì níbi èlé pé kọ́ máa wọrí ilẹ̀kùn méjèèjì ó sì kalẹ̀ fún jẹ̀wé àlùkìyàmọ̀ ìyẹn ṣáájú tó fóbì láti tẹ̀lé ohun tí ó ń ṣe ọlọ́run bá sọ wa sallam ó jẹ́ wa nípa pé téèyàn bá ń dakùn bákan náà tí èèyàn bá jẹ́ nìkan tí èèyàn fi ń sàárà tí máa ń fa sábà bí kálùjẹ́ náà já sí rọrùn fún fún yẹn àwọn bẹ lọ́hùn ọlọ́dàkùn jálùjẹ́ náà já rọrùn fún wa o ọlọ́dàkùn má jẹ́ àwọ̀ nẹ́rẹ̀ o gbogbo sẹ́tà ń ti tó á jẹ́ pé iṣẹ́ ẹlẹ́ni ọlọ́run bá dákun gbé kó fún wa o èyí sáàtì wà lùjẹ́ náà ló fi jù sí ẹnì kọ̀ọ̀kan wa ní parí pátápátá ó ń sọ ọlọ́run bá ní pé ó jí bá ti náà rubí ṣàwà á fi rọ kiri ká iná gbogbo yòròyòrò gbogbo yòròyòrò ń sọ fáìn nílé ayé kí wọ́n máa gbó bí yìí ọba ti gbé yìí kó gbé jùlẹ̀ kó tún gbé mí kó gbé jùlẹ̀ kó tún gbé mí kó máa tọ́ tèsì àwọn obìnrin kí tàbí kó máa mutí kí tàbí kó máa jáde kí tàbí kó máa sàbòsí kí tàbí kó máa parọ́ kí gbogbo yòwò yòwò ní ayé ní ẹ̀ láti rọ kiri káná tí ó sá máa wù yẹn tí ọ̀nà wọn ṣe fáìfáì kó máa bóra tí ọ̀nà fẹ́ ọgbẹ́ wọn sáfẹ́ kó máa la pátì sórí yóò wù yẹn lódodo yóò wù yẹn o ẹ̀rẹ́ bá jẹ́ nìkan tó la bá nítorí báyìí ah. yóò wù yẹn ṣùgbọ́n ó jí bá ti rẹ́rù bí ṣáwà ni wọ́n fi rọ kiri ká nínú ní ṣe máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ìlàwó yẹn fi pọ̀ díẹ̀ wọ́n ó jí bá ti lè jẹ́nà sí mímọ́ ká rẹ̀ ṣùgbọ́n ohun tọ́kẹ̀ kọ́ ni wọ́n fi rọ kiri ká lù jẹ́nà wọ́n bá kọ́ ìrìnà lọ́wọ́ akọwàrú lọ́wọ́ akọwàrú ẹjá lọ kí o sọ̀dọ́kẹ̀tọ̀ ya Muhammad kò ní lè lọ tọwọ́kẹ̀ kọ́ ọkùnrin fẹ́ ṣe yóò wá di pé bóyá wàá gbààwẹ̀ látàárọ̀ dìrọ̀lẹ́ ọkùnrin ní bẹ́ẹ̀ ṣe tàbí ẹ dìde dúró lórúkọ kí n fọlọ́wọn ọba òní wo òkè dáwà súnmọ́ jáde wọ́n tọmọ ọlọ́wọ́n ọba pàdé bẹ́ẹ̀ ṣe síbẹ̀ wà lálùjẹ́ wà nù tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ọkùnrin gbogbo ohun tọ́kẹ́ kọ́ yẹn ìbẹ̀rẹ̀ àlùjànnà wá o ẹ̀dá kò wù ní kẹjá múra sí o abẹ́lọ́hun ọmọ wa yìí ó kọ rẹ̀ ní fèrèdáus kí ni mo pè ó fèrèdáus ni wọ́n ní yọ́ máa jẹ́ fèrèdáus ó kọ kan ní àwọn okọ̀ àlùjànnà ni tó ń sọ ọlọ́run bá ṣàlàyé pé òun làlùjànnà tó ga jù aláha òun ní fèrèdáus òun ló ga jù òun ló sì wà láàrin àárín gbogbo àlùjànnà ló òun ló sì ga jù torí pé darajat ti bẹ lálùjẹ́ náà 100 ni level by level level by level 100 ni bí ká sọ pé tọba mọ story 100 pé floor third floor fourth floor fifth floor dé 100 floor tọba yọ ilé tí wọ́n kọ́ láyé ìyẹn ní ẹ̀gbẹ́ díẹ̀ ọ̀yàtọ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ́nì kẹta tó mọ̀ gbọ́ wá jẹ́ wíyà kí á mọ̀ látò máa lọ rí ṣùgbọ́n dárọ́jà tó ní ìpele ìpele ìpele ọ̀ní ọgọ́rùn-ún ni ó lè jẹ́ pé tẹ́mi bá wà ní ìpele kẹ́ ọ̀tọ̀ ní ìpele tẹ́lómi ọ wà mo sì fẹ́ rí òun náà fẹ́ rí mi ọlọ́run bá fi dá ọjà tá máa pàdé ọlọ́run bó sì fẹ́ bẹ̀rẹ̀ kẹ́nu jẹ́ ibi tí wọ́n wà yẹn lówó pé òsibí tó dáa tó yìí bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá tún dá táwọn míì tó tún ju bẹ́ẹ̀ lọ látara ìjọsìn táwọn ṣe fórílẹ̀ ayé tó ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ni ọlọ́run bá ṣe báwọn míì látàgbà àwọn jánà bí ọlọ́run jójúṣe ọlọ́run àyè táwọn tó wá ga jù tàwa yí lọ ṣùgbọ́n yìí yóò ọlọ́run dákun má sí àlùjẹ́nà léwọ wa dákun jẹ́ kí á rí àlùjẹ́nà rẹ wọ̀ inú èyí tó wá ga jù ń bẹ̀ tó sì da jù ń bẹ̀ ní fèrèdáùs àlẹ́bí sọ pé ẹ máa bẹ lọ́wọ́n ọba jẹ́nà tó fèrèdáùs ẹ máa bẹ lọ́wọ́n ọba jẹ́nà fèrèdáùs torí pé òun ló ga jù ń bẹ̀ òun ló sì wà láàárín òun ló sì da jù àyè tó da jù nú lálùjẹ́nà abẹ́lọ́hun kọ́lọ̀ bọ́ba lè fẹ́ lákòsí ọmọ wa náà ní ọmọ àlùjànnà wọ́n wá ní àńjọlá ànẹ́bì àti sọ àti bàbá ìyàwó àbàbá ọmọ wípé àńjọlá ànẹ́bì kọ́ o àńjọlá àbí náà jẹ́ àńjọlá ọlọ́run ni o ọlọ́run ọba là ń jẹ́ o sọ àńjọlá ọlọ́run ni o sọ ọlọ́run ọba gbogbo wa ń jẹ́ o sọ ìgbàlẹ́bí òrí fẹ́ jẹ́ ká gbogbo àdúrà tó fi kọ́ wa pátá kò sóókọ rẹ̀ pé ká máa lọ bá ká máa lọ ó ti wà sọ́dọ̀ ọlọ́run ọba ni ó ti wà sọ́dọ̀ ọlọ́run à ń jọlọ́ ọlọ́run lọmọwọ́ máa jẹ́ bákan náà mo yọ̀ sọ́rẹ́ oyídámilọ́lá àbí oyídàmọ́lá ọláwùmí yóò sì máa jẹ́ àbíkẹ́ abẹ́lọ́run ọlọ́run bá kọ́ bá jogún àlùbáríkà fọmọ náà kó ṣe lólú ọmọ fún wa àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ kó ṣe lólú ọmọ fún wọn gbogbo ọmọ tẹ́nìkọ̀ọ̀kan wá bí ọlọ́run dákun ṣe wọ́n lólú ọmọ fún wa o ṣe wọ́n lólórí ọmọ fún wa o ṣe wọ́n lólú ọmọ fún wa o ṣe wọ́n lólórí ọmọ olórí ire ọmọ olókìkí ọmọ ọlọ́run padà má fọmọ dààmú wa o má fọmọ fìtínà wa o má fọmọ dààmú wa o má fọmọ fìtínà wa o gbogbo àwọn tọ́lọ́run bá ń fọmọ fìtínà ọlọ́run dákun bá wa gbé fìtínà kó lórí wọn o ọlọ́lá ìlà ìdàlà ẹni tí ń tọ ọlọ́dọ̀ ọlọ́run bá kọ́lọ́run bọ́ dá lọ́dà gbáradà lóhùn àwọn tọ́lọ́run bá lè dá lóhùn tó ń jogún ọmọ fún àdákùnmágbà ọlọ́wọ́ wa o àìsìkítà tọ́jú wọn fi jìkí wa májá dáàmù ká tó rí jẹ májá dáàmù ká tó rí mu májá dáàmù ká tó rí náà májá dáàmù ká tó rí wọ̀ ẹni ẹlẹ́ni dákun májá gbà sí wa sí o ọlá là haúlá wọlá kó wata ìlà ìlà ìlà ìlà tó pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ dákun a máa ń gba owó méjì kà owó ilé owó ìyá ọlọ́mọ àti owó mọ́sálásí ẹ dákun yá dìde lẹ́ẹ̀kan náà ẹ dákun.